èyí tí àwọn afá ti ṣe kalẹ̀ fún wa látàrí àtijọ́ lẹ́yìn tí ní ó sàánú láti lékún ní àgbọ́yé ẹ̀sìn wa nígbà mọ̀ sí ti ẹnẹ́gbà Muhammad sallallahu ta'ala alayhi wa sallam fi lọ́lẹ̀ fún àwọn sàhábà rẹ̀ mọ́tún kan tí ó gbajúmọ̀ nínú mọ́tún rẹ̀ àná bí ó sì jẹ́ pé tí a kà ní ẹgbẹ̀sìnlẹ̀ aláwọ̀ mọ́tún tó ní ìbáṣe papọ̀ má fánù kami lẹ́fọ́rọ̀ mọ́tún eré tí a tún fẹ́ kà tó mọ́ pọ̀ ti yóò náà dáadáa jọ rẹ̀ ó ní ìbáṣe papọ̀ tí ń jẹ́ fáànù kan náà ní ìfúnnú dì wọ́n tún lè lọ́dọ̀ àwọn afárá kí ilẹ̀ pẹ̀lú wípé wọ́n ń ní ha iye tí ó ibùnú abi dawud ha iye tí ó ibùnú abi dawud ẹjẹ́ rí ha iye tí ó ibùnú abi dawud tán bá pé ilé orin kan ní ha-iya àbí ta-iya àbí jìmíyà àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n gbà lérò ń bẹ̀ ni pé ara fi yìí la fi parí gbogbo ilé orin yẹn ni àwọn ara fi tá máa fi ń sọ orin ló kọlù àwọn ara fi tí wọn kì í fi ń sọ orin ló kọ ni wọ́n ní yà ìyà sí àríyànú ìmọ̀ràn kò sí àlìfíyà torí a lè fi alifu àti wáwà bí yá ká fi pa ilé orin káwà kàkọ́ orin so ha iya ilé orin ha lọ parí ẹ̀ tí ó kó ìpìlẹ̀ ńlá kan sí nínú àwọn kan a ní bàṣẹ àti mà nínú àkídà wọn ẹni tó kọ ilé orin tí a kà wọn síwájú tí wọ́n pè ní ibùdó àbí Dawud kí la wí lásìkò tí Ibn Abi Dawud tí wọ́n gbajúmọ̀ tí wọ́n ń gbé ilé ayé àwọn méjì ni wọ́n gbajúmọ̀ pẹ̀lú Ibn Abi Dawud ìmọ̀ kan jẹ́ Ibn Abi Dawud afásúnnà ni ìkan jẹ́ Ibn Abi Du'ad afá bídíà tí wọ́n sì fẹ́ kọ́kọ́ wọn lè fẹ́ jọra wọn so eléyìí tí ibùn àbídà ó dùkọ wọn fún súnà ló ń tẹ̀ wọ́n lámà àbúdà àbúdà bá màbúdà wù àwọn gbọ́ ọ́nà àwọn ìmọ̀tò al-kutubi as-sitta àwọn súnà màbí Dawud kí ló kọ àbúdà àbúdà fún ẹ̀ tó bá gbọ́ àwọn gbẹ̀bọ̀ kí ló kọ àbúdà àbúdà fún lọ ṣé àbúdà kí wọ́n ló kọ́ tiẹ̀ gẹ́gẹ́ no gbogbo ọ̀nà abdullahi ó dá kẹfẹ̀rẹ́ ní abdullahi ọ̀nà tiẹ̀ muhammadu kọ́ ahmadu kọ́ tiẹ̀ abu dawud sulaiman ń jẹ́ ibn al-ash'af as-sigistani sulaiman ibn ashaf as ọmọ tiẹ̀ náà wọ́n pè ní ibn abi dawud òun jẹ́ abdullah kúníyà tí ẹni abubakar abubakar ibn abi dawud ọkọ̀ tí ẹgẹ́gẹ́ ni abdullah náà àgbà fásúnà náà malikiri imam ahmed nahamban tí ó sì kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn afárasúnà mi ní kéwú ibn bakar ọkùnrin alimami al-arjuri àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́kàn kéwú àwọn akọ̀ ha iya orin ni tí wọ́n fi ṣàlàyé dáadáa tí ń bẹ níbi kíyàn kọwọ́ rẹ̀ kó kó mọ́ àkídàtú asalafi ashabil hadith ìgbé àdíọ́kà àwọn àfáàná àwọn mọ̀lẹ́kí àwọn sàábé tàwọn ọmọlẹ́kí tí wọ́n náà tí wọ́n ní láti ọkà nípa ọlọ́ nípa òfíṣẹ́ ọlọ́ tí wọ́n fi yẹpọ̀ sí àkídà àwọn mutakallimin al-falasifa ọ̀rẹ́ rẹ̀ tí lásìkò táwọn sáyé bídá olùkẹ̀lẹ̀míyà ọ̀gẹ́rìhá olópọ̀jù nígbà rẹ̀ lọ àwọn ọkọ̀ lé orin yìí àfiṣẹ́wà sí àṣíhà fún ẹni bá fẹ́ sí lọ wọ́n lè pé inú àwọn tíra ẹlmọ̀tú táwọn èèyàn máa há sórí ó ní ilé orin yìí wà ń pè ní ha iyẹ́jú ibùnú àbí dàrú tábà ti kà ní sítàbà tù inṣáàlá a ní tàbà kí tí wọ́n náà máa lọ tún kà lé tọ́ba ti ẹ̀gbọ́ gbogbo èyí ọ̀pọ̀lọpọ̀ ní ti ń bẹ́ẹ̀ ọkùnrin kọ̀sídà náà kò ju bí fọ́ọ̀tì lọ tó kó ọ̀pọ̀lọpọ̀ àwọn àkídà bí fọ́tín àkídà ni wọ́n dákọ̀ mínà wọn kọ́ ìlú àìsàn ìjọba wọn sàlàyé sí sọ̀rọ̀ àwọn báàrù àti nínà mẹ́nu àkídà wọn nínà mẹ́nu àkídà بحبل الله واتبع الهدى ولا تك بدعيا لعلك تفلح أقوى تمسك بحبل الله mọ́ọ̀rẹ́ kọ́ fi gbá òkun ọlọ́run kọ́ fi gbá wọn wọ́tẹ̀bẹ̀ àìlèfòdá gbìyànjú pé ojú ọ̀nà àmàtà nàbí kú lé lórí lọ́ọ́ màtẹ̀lẹ̀ ولا تك بدعيا ما جاف بدعا ما جوني بدعا ما جاني كتوى الله وبره بطريقة لم يعرفها رسول الله صلى الله عليه وسلم بالوجونا إذا النبي فوسي ولا علمها أصحابه أصحابي النبي نوما ولا تلاميذ الصحابة تابعوما فاني لا تقو بدعيا má jẹ́ oníbídíà oníbídíà ni gbogbo ẹnikẹ́ni tí ó jẹ́ wípé ó invent ó gbé wọnú ẹ̀sìn ọlọ́run ọba àlekè ọ̀dá torí ikọ̀ tó ń yọta ẹgbẹ̀rún bí ha ojú ọ̀nà kan tó rò bí ipò máa fi sin ọlọ́run ọba àlekè ọ̀dá lẹ́sà àlẹ́yìn náà rò kìtà ìwòsàn àwọn ojú ọ̀nà tó gbé ilẹ̀ yìí kó ń fẹ́ máa fi sin ọlọ́run ọba àlekè ọ̀dá ìmọ̀lẹ́ tíra ọlọ́run ò sí ń bẹ̀ ìmọ́lẹ̀ súnà òjíṣẹ́ ọlọ́run ò sí ń bẹ̀ ẹni bá wá ń fi irú ojú ọ̀nà tá a pè ní bíbí àìṣiṣẹ́ ẹ ń pè ní ẹlòmọ̀tẹ́dẹ́ ẹjọ́ lè pè ní ẹlòmọ̀tẹ́ èyí oníbídà afẹ́ni wọlé tẹ́kù bídà èyí yani lẹ́ẹ̀kẹ́ tó fi léhù mẹ́jọ bídà kọlù dájú títí àbájọ́ oníbídà gbogbo tó bá sí i tó ṣe ìwọ̀n onímídíà sì máa ń ṣiṣẹ́ tí ó pọ̀ wọ́n gbọ́n tó nímídíà bá ti ṣe kò ní láǹfààní fún tọ́lọ́wọ̀ nígbà wa yọ Aisha tó lọ́ta ara náà wọ́n lè gbọ́ Muhammad sallallahu alaihi wasallam sọ wípé man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwat gbẹnikẹni tó bá gbé lánàá kan wá sínú ẹ̀sìn wa yìí tí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àìnígbà ìtumọ̀ bídà àrùn tó máa wà wọ́n dùn pé oníbídà lè fi ọgbọ̀n ọdún sin lọ́n lọ́nà kan tó ń wò bí ìbọn fún sin lọ́n kó wá dásìkò tí ń retí kó wá gba ẹ̀san ìsin lọ́n kò wá ní fún ní kankan torí n tó fi sin lọ́n ọlọ́run bò gbà á láyé àti fi sin lọ́n wà látàkù bídà ìyá làálàkà tó fúlẹ̀ ọ̀ mọ́jọ ń bídà kọ́ lè bá ìjẹrẹ̀ wọ́n dín bí kìtàbí láyé والسنن التي أتت الرسول الله تنجو وتربح أنا كجن وصية بين حائجي ونفنتين بأنه ترى علوم القرآن دين إساس دانا يدين ديانة أمر الدين ودين بكتاب الله فنتين بأنه ترى علوم سس والسنن التي fẹ́ntì ń bẹ́nu súnà òjíṣẹ́ ọlọ́run ṣẹ̀ṣẹ̀ súnà wo ni alẹ́tí àtàkì àwọn súnlé láàyè tẹ́jú wọ́tàrọ́bà súnà tó jẹ́ pé ó rìnlẹ̀ pọ́dọ̀ ànábì tó ti wá ó sì gbogbo tá a fi máa ń mọ̀ bí àdìsí sọ̀hí àti lọ́wọ́dà sí àdìsí sí ànábì ló ṣe lóòótọ́ sọ́wọ́ ànábì lóòótọ́ títí sí ànábì lóòótọ́ ó wà rìnlẹ̀ bẹ́ẹ̀ mú un fi ṣẹ̀ṣẹ̀ tẹ́jú ọ̀la وتربح وسجن وكل غير مخلوق كلام مليكنا بذلك دان الأتقياء وأفصح نؤكد أهل السنة والجماعة والقرآن تنكى لجمعة الكهدون تمسي بك لو ما هو القرآن كين القرآن سيدات بيو بيتي وين القرآن من أبداوه kùránì ìṣẹ̀dá ọlọ́run tí a bá sì ní ẹ̀dá ọlọ́run kùránì ó ń tọ̀hún lè dìbẹ̀ di kèfèrí tá a bá ṣàlàyé fún ta inú táwọn èèyàn kan fi di kèfèrí rí lẹ́yìn tí wọ́n ti jẹ́ mùsùlùmí ní alikọ́hóró bí kọ́ńkì alikọ́hán àwọn anídà àdìọ́kà pé kùránì ń kọ́wọ́ ẹ̀dá ọlọ́run yóò ń gẹ́lú fa wàhálà rẹ̀ ní àsìkò alimami ahmed alayhi rahmatulah nígbà táwọn kan tí wọ́n gbé bíbí àtàwọn ìkùrá ní nǹkan rò bẹ́ẹ̀ gbogbo tí wọ́n ti ń jẹ́ pé ìròyìn ọlọ́run ni àní ìpínlẹ̀ dà torí ọlọ́run tó ní ìròyìn kì í ṣẹ̀dá ó ní olùdẹ́dà a sì gbọ́dọ̀ bá kùrá nílò níbàálò máa ń bá ẹ̀dá lò ọ̀tọ̀ lẹ̀dá ọ̀tọ̀ ní adẹ́dà ọ̀tọ̀ ní ìròyìn ẹ̀dá ọ̀tọ̀ ní ìròyìn adẹ́dà inú ìròyìn adẹ́dà ní kíni alukur'an wa okul bọ́yìí nílá kìí dà pé ọ̀rọ̀ ọlọ́run ọba wa kìí ṣẹ̀dá lọ. Ìbániwọ̀ àkídà ń gbé dáàrí kàdáàlẹ̀ àtúkẹ̀yà òpó àfṣọ́hù àwọn ẹni rí àná orí àdì ọkàn yìí náà fẹsẹ̀ lọ. Kódà wọ́n wí ní wíwí tí ò rújú pé Kùránì nǹkan o sì fẹ̀tọ̀ ní sífàtì lá ìròyìn kan nínú ìròyìn ọlọ́run ilé ìṣẹ̀lẹ̀ kan kìí ṣẹ̀dá ọlọ́run. ولا تك في القرآن بالوقف قائلا كما قال أتباع لجهم وأستحب tọ́wọ́ wá sí ìbéèrè lọ́wọ́ jẹ́ pé à kùnrán nìyẹn ṣẹ̀dá ọlọ́run ní àbí kìí ṣẹ̀dá ọlọ́run máa ní mi ò máa tèmi máa ní kíni máa ní mi ò máa wá tún lọ́ọ̀mà àwọn ọ̀nà tuntun tó ń bí dí àná ọ gbọ́dọ̀ sọ kílẹ̀lì kìfọ́ á nìkan kìí ṣe ẹ̀dá ọlọ́run alìkùnrán sífẹ̀tún من صفات الله غير مخلوق القرآن غير مخلوق وانا ولا القرآن مخلوق نبي غير مخلوق أنا أنا أتوقف مثل مثل واني في on the fence wọn ò gbọ́dọ̀ sit on the fence tó fi níbi tó bá ti clear kúrò lódò nílé tí ò bá clear lèyìn máa ń fẹ́ sit on the káàkiri ìṣòdodo ni àbí kì í sọ̀rọ̀ ó fẹ́ rú lójú ìyẹn lè ṣí tẹlẹ fẹ́ tí ó fi hàn sí ẹ̀fẹ́ ọ̀dà kílè ní òdodo ilé ìnira. Mọ̀tòmọ́tò wá kílẹ̀ tí ò sí ojú kankan bẹ́ẹ̀ yẹ kí n sì tán bí fẹ́ǹsì. Kọ́nà mi ò fẹ́ mi ò fẹ́ ká ọ̀ gbọ́dọ̀ wá níbi tó kílẹ̀. Especially nínú nǹkan tí ó bá kọ̀tọ̀ yìí, nǹkan tó kílẹ̀ tẹ́nìkan ò lè tako. Bí kẹ́kẹ́ ní à, sí ànábì sọ́nsá, ànábì ọlọ́lá, àbí sànábì ọlọ́wọ́, ànábì ọlọ́wọ́, mi mo fẹ́ sọ̀rọ̀ tèmi wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀. lásìkò tí wàhálà ìpè kùránì lẹ́dà ọlọ́run ọba àlejò ọlá ń ṣẹlẹ̀ ńbẹ nínú àwọn mùsùlùmí kan ń gbà náà lọ́hùn à ń pọ̀ wọn nàlẹ́ wàá kéfà. àwọn làwọn táwọn kọ́ àwọn kùránì ní makhluk àwọn ti pé ní bẹ́ẹ̀rù makhluk táwọn kọ́ wọ àwọn fẹ́ ní tàwa kófù àwọn afáàní ẹni tó bá tó ṣerú eré náà níbi tó kílẹ̀ báyìí tó wá lóun fẹ́ ní tàwa kófù ńkọ́ wọn ló ń tọ̀ wọn jẹun bíbí òní àfẹ́ ìbùnà mi dàwó fi ní wọlé tọkù fílú kòránì bí ní wọn kò fi kọ ìlà á kàmá kọ́lá àtìgbà ohun bí jẹ́hàn ní wà àsìjà má bá wọn sọ pé kò wá ní ìṣẹ̀dá ní àdí kì í ṣẹ̀dá kó wá ní ẹ̀dá kẹ́nà ọgbọ́dọ̀ sọ pé kì í ṣe ẹ̀dá àwọn tí wọn láwọn dá kẹ́nà àwọn ọmọ ṣe jáhàmù kí la rí àwọn nínú àwọn orúkọ ọ̀kan tó tajúmọ̀ nínú àwọn ọkọ̀ bídíà àwọn ayé àdánijá mu wa. bí alimami Malik alimami Ahmed alimami Abu Hanifa alimami Shafi'i ẹsẹ̀ gbajúmọ̀ àwọn afa Ahlus Sunnah lásìkò tí wọn kò ní oníjàhàm wọn ní àgbàjúmọ̀ nínú àwọn afa àbídà wọn pè ní Jaham ibnu Safwan kí wọn rí Jaham ibnu Jaham ibnu Safwan yìí ó lọ kí ó lọ́dọ̀ arákùnrin kan pé ẹ̀ṣọ́ àìdù ibùdó dirham yóò ló kó wa. ẹ̀yà ibùdó dirham oníyà rẹ̀ débi pé wọ́n ní àmùsùn lọ́pẹ́ ẹ̀ wọ́n láyé kó tí wọ́n lọ jòkó sí lánàá àwọn fàdásímà ó ní bí forty days ló fi jòkó lọ lóhùn ní kéwọn lóhùn tí ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ̀ lóhùn ní kéwọn ibi tí wàhálà ibi tí wọ́n rẹ̀ jẹ́ àgbà wọn dirham pọ̀ dé wọ́n ló lórí kan náà àwọn olórí mùsùlùmí kan ló dùn lókè ó dùn ní pé alẹ́ wàhálà ìtìkùn náà ló ń mà wọ́n dọjọ́ dún ìjọdún léyà lórí lórí mùsùlùmí wá kéwọ̀n tá wọ́n tó wá kéwọ̀n tá ó lé ayé ọ̀nà ẹ̀yìn ìyẹn ó dọ̀hùn ẹlọ́pa ẹran léyà tí yín àti kí wọn ẹran léyà tí yín fẹ́ ẹ̀mí ẹ̀mọ̀dá fún bẹ̀rù jáàdì bẹ̀rù bẹ̀rù hà ẹni wọ́n fi pẹ̀lẹ́ lẹ́yà tèmi jáàdì gbogbo tí ọlọ́run ọba rẹ̀ kẹ́ ọ lẹ́gbẹ̀rẹ̀ lófin ó ti tàkó ọlọ́run ọ̀kẹ́ lẹ́mọ̀ lọ́rùn mọ́ṣá tẹ̀kìlì mọ́ jáàdì ọ̀rọ̀ àpamọ́ rẹ̀ ṣùgbọ́n àdùn ló wọ́n mọ̀ ní kéw olówó gbàlùjọ mùsùlùmí jẹ tẹ́ bá ń gbọ́ àlìjẹ àmì ìyá lẹ́gbọ́n jàmíyà àwọn tí wọ́n tẹ̀lé jáhání bá ń sọ̀fọ̀ àwọn ni wọn ò kí ń fẹ́ kílẹ̀ nípa àlànà ìgbésẹ̀ kò wá lè tí ẹ̀dá ọlọ́run àbẹ́rẹ́ ọlọ́ wọn ni wọ́n má sílẹ̀ tiẹ̀ o pẹ̀lú àtàkù fún kùránì bí wọ́n kó fi kọ́ ìlànà kàná kọ́ rẹ̀ àti pé wọ́n lè jọ ní wọ́n á sì jà. onímọ̀ kan náà nínú ká nílà kìí dà nípa kùránì. ولا تقل القرآن خلقا قراءة فإن كلام الله بالله يوضح kódà láti lè sápò ní òwújú wọ́n ní kùránì ń kọ́ o ìròyìn ọlọ́run ṣùgbọ́n èyí tẹ́mi ń kà yẹn kọ́ o ẹ̀dá ni èyí tó ń kà bọ́ọ̀ sí ń kà wọn náà kí ló ń kà sẹ́ ẹ̀dá lọ́lọ́ ń kà náà lọ́n kàwé yẹn lọ. ẹ̀dá wọ́n ní ká ń kà sẹ́dá ọlọ́run ní kùránì àbí ìròyìn ọlọ́run ìròyìn ọlọ́run bọ̀ kíkà tí wọ́n ń kọ́ kí nìyàn kíkà tí wọ́n táwọn kà báwa ṣe ń kà wọn ẹ̀dá ni ṣùgbọ́n tá ń gbà ń kọ́ so nínú àwọn èrò àwọn nǹkan burúkú táwọn yìí ń fi dà kéde àwọn mùsùlùmí wọlé ìjọsìn wọn ló bá wọn sọ tí o gbọ́dọ̀ ní lákéde àwọn papọ̀ á ní ẹ̀dá kan kọ́ ní ṣe onú ẹ̀dá ọlọ́run kí ní ṣe ìròyìn kan náà ìròyìn ọlọ́run sunu akéde ahadu sunak alukur'an sifatun min sifati lahi غير مخلوق القرآن صفة من صفات الله غير مخلوق tẹ́lẹ̀ kẹ́ bá kàn ọ́ ṣe mistake wí bẹ́ẹ̀ á tún wá tún gbẹ́dú kí ló ń sọ sọ ọgbọ́ yé pọ̀ ń pé kò wá nílẹ̀ jàrọ̀ má ló ń gbọ́ yé bẹ́ẹ̀ ó ń tàn dídí kèfèrí ni o ń tó lè mú yàn sí kèfèrí yẹn lè má gbé ẹgbọ́ lọ sókè tàbí tàbí ti kèfèrí kò yẹn nísìn àbí yẹn lè má gbé ẹgbọ́ lọ sókè tàbí tàbí ó ti kèfèrí ń tó lè múyàn di kẹfẹ́rí ni kí èèyàn gba kùránì ń kọ̀wé dáná. inú tí a tó gbọdọ̀ nínú àkídà wọ́n sọ àkídà alùsùn náà wọ́n sùn wọ́n sì mọ̀ pé alùsùn náà wọ́n kọ́ fún ọ ní àkídà mìíràn nínú márùn-ún náà àkídà ọ̀dùnmá. tó o bá ń kún ọ̀rọ̀ èsì dénú ọ̀rọ̀ lọ bọ́ jù kó lè bá gbọ́ ní wí pé lè má láǹfààní ìsìndọ́mìnà àìsàn nípìnlẹ̀ ló kó bọ́ ń bọ̀ ń bọ̀ mi. àǹfààní ọ̀kọ́rú يتجلى الله للخلق جهرا كمن بدير لا يخفى وربك أوضح sínú àti ní sáà gbàgbọ́ àpẹẹrẹ àwọlọ́wọ́ àbá nípa ìwọlọ́ ẹja sọ̀rọ̀ nínú àwọn àkídà burúkú táwọn nǹkan kú sẹ́mi nínú àwọn tí wọ́n ní ní sílà sí ìsìlá wọ́n láàrin wọ́lọ̀ especially àwọn Mu'tazila wọ́n gẹ́ni láti bó bó ní ṣe máa fi ìdí pé ọlọ́run tá à ń kí adúgbò wòye fún tá à ń gbẹ̀wẹ̀ fún tá à ń bẹ̀rù ká má wàá rí láyà tàbí àmọ́ tó ní wọ́n dùn sí. ọlọ́run tó wá ṣàdéhùn pé ojú òun yàwó máa ìdí nà ọ̀gbẹ́rọ̀ tó ìlà rọ́bì ha àwọn ọ̀dọ́sílẹ̀ rà lọ́wọ́ lọ́wọ́ mọ̀lẹ́kìlá. tí wọ́n àkídà ahlu sunnah jamaa tí wọ́n fi yàtọ̀ sáwọn àlùkò ní rọ́ọ̀yàtọ̀ lọ́ọ̀ ẹ̀rí rọ́ọ̀yàtọ̀ àkọ́kọ́ náà ìṣòro bá kí alùsùnà ní alukur'an lẹ́sẹ̀ máa ti lọ́ọ̀kan ìkànnì àkídà wọn. nígbà tó kùnú sèké ọ̀rọ̀ ìyàtọ̀ bọ̀ kíkà ní kí ni àkídà alùsùnà pàrọ̀ ìyàtọ̀ bọ̀ sáà lọ́lọ́ àbá àlẹ́ wọ́lọ́ láyé àbàlẹ̀ kìyàmá sáà lè wọ́lọ́ láyé ẹ̀dá wọn lẹ́kọ̀ọ́ sí ààrẹ rí ọlọ́run ní lójú ayé àti lójú ní làkídà alùsùnà kùsùn ìlú sọ́mìnì tẹ́wà tí wọ́n wọ́n pè ní àwọn iléeṣọ́ ahlu sunna wal jama'a àtàgbé Allahu yọrọ ayyalan fi al-qiyamah kí gbogbo mùsùlùmí kọ́lọ̀ kà àwọn ọmọdélẹ̀ àárọ̀ ọlọ́run lal-qiyamah ní fètèèdè láti bọ̀ wọ́n fi rọ̀yẹ̀dì yìí kẹ́mẹ́ láti bọ̀ wọ́n fi rọ̀yẹ̀dì gbàdúrí ẹ̀ ní sí méjì kọ́lọ̀ rẹ̀ rí báyìí ẹ̀ pẹ̀lẹ́sìn èèyàn sì gbọ́dọ̀ èèyàn sì wáyé wọn sílé ọlọ́run láyé ní fètèètè afárá àṣeyáni inú àwọn mọ́tò dákàdàkà wọn bá tún ṣèyáni ẹni wọn máa ń kọ́lẹ̀ fífún ẹ̀yà ẹ̀yà ọlọ́run òde àìní fàdáàlì kàzẹ́ńdéèkùn tọ̀wọ́ wàtàmọ́wọ́dà ẹni bá sọ fún ipò òǹfojú ọlọ́run láyé lórí ni yóò sì dínkù ti súnmọ́ kẹfìrí ṣùgbọ́n àrùn súnà gbà pé èèyàn lè rọ́lọ̀ ní fòpin ìpè láyé ṣùgbọ́n èèyàn lè rọ́lọ̀ lójú òun láyé tó ó ṣẹlẹ̀ sí àgbà Muhammad sallallahu alaihi wasallam ìrí ọlọ́run lójú ayé àbàdàn pọ́sibù láyé ṣùgbọ́n lálùkìyàmà pẹ̀lú ògbọ́nà ààyè olóró ní fìdíìdì tí wọ́n lè sùn kíyàn lálàá kíyàn ẹgbọ́n wọ́lọ̀ tí ìsìnkẹ́ni ọlọ́run tọ̀wọ̀ ahàlùsùn náà gbà wípé yóò kẹ torí ahàlùsùn náà wọn ni yóò kẹ ó pọsibú tani wọn wọn lọ lọ kílẹ kó lè sọ àṣà àyẹ̀wò fún wa. nabi muhammad sallam nu hadith ikhtisami al-mala'i al hadith kan náà kébẹ nabi sàlẹ̀ fún abúlọ̀ sí rí ọlọ́run ní ojú. bìtá àti ńlá ibẹ̀ ni pé inú àkídà ahàlùsùn náà ni rúkìyàtù mọ̀tá mi sọ ní ebi ní àkìyàmà pẹ̀lú sí ilé àkìyàmà kọ́ ọ àfààní wàkúrú yàtọ̀ ìjà lọ wọ́n ahùn nínú ìfàlọ́ kí ìjìnlẹ̀ àrọ̀já nígbàgbọ́ bọ́lá wọn tó yọ sí gbogbo ẹ̀dá especially àwọn mìíràn ní gbangba kàmẹ́lì bádùrù gẹ́gẹ́ bá a ṣe ń rí òṣùpá ọjọ́ kẹrin látẹ̀nìkan ọ̀dá ọ̀tún òṣùpá lọ àfikẹ́ni àfàfọ́jù kódà táwọn jù gan bá ń jẹ́ àfọ́jù kò ní dáwọ́tù ẹni tó ń fún pé ah, òṣùpá ti yọ bẹ́ẹ̀ ni gbogbo ẹni bá jẹ́ ni ọlọ́run sì rọ́lọ̀ láyọ̀ ọ̀fà kò ní tààrẹ́ wà ọdún ká àwùjọ. kódà bí yíyọ ọlọ́run ó ṣe yọ pé ìdájú bá gbà sí láìkì á mọ̀ ṣe yọ tó ní ojú bí bádùú ṣe yọ. kí ló kì í bádùú? òṣùpá wo jọ kẹrìnlá tó òṣùpá ojoojúmọ́ nílò kọlu lágbára tó òṣùpá wọn yọ kí ló ń pè ìlànà tó bá ti wá yọ tó ti fúlù yẹn kí lọ́n pè tí wọ́n ti pé fúlù ti kúrò wá tí di dúró padà wọ́n pè ẹ lọ wá. kòyìn nísìn akéde alùsùn náà pé rọ́ọ̀ yẹ tó wọ́n á rí ọlọ́ ní àlùkìyà àwọn òòtà púpọ̀ yà á rí ọlọ́ àǹkáró tàbó ẹ wí ọ̀rọ̀ náà tó máa tó ìṣòkè kẹ́lí màmú àtẹ́sílẹ̀ àwọn tó lọ màá mà fojú ọ̀nà gidi ilẹ̀ ni wọ́n lọ dájọ́ lọ́lọ́ ya ojú ọ̀nà tiwọn. afáwọn alhassan al abu sa'id àwọn ni wọ́n ní àwọn malẹ̀kẹ́ òkà tán kọ̀ wọ́n kẹ́wọ̀. inú àwọn malẹ̀kẹ́ wọn náà pé arákùnrin kan ní Wasil ibn Ata kí la wí Wasil ibn òun lọ ya kó lọ́dọ̀ àfa ó wá gbá wọn lórí burúkú tí àfa rẹ̀ ò ní ó wá gbé ọlágbó wá yà wọn ní ẹ̀ẹ́tázà tó ti dá wà ní tiẹ̀ o ìlábàrún ìtàsà ó ti dáwà òun náà wá dámọ́lé kí ó ní lórí ìyẹn lè dáwà lórí dáadáa o àyẹ̀ fún mọ̀ òun dáwà lórí lórí àbúrò ni ó wá bẹ̀rẹ̀ sí máa rọ àwọn ìròrí ikú sí làákà àwọn ọmọ alẹ́ kí ó tiẹ̀ náà kọ́ da ìmọ̀ rẹ̀ tẹ̀sílà inú àwọn ìròrí ibú tí mọ̀ tẹ̀sílà ní ni wípé wọ́n gbàgbà ní ẹgbẹ́ ọlọ́ọ̀ ní alìkìyàmà inú àwọn ìròrí ibú tí mọ̀ tẹ̀sílà ní pípín ẹ̀ bá pa ọ́ tí bá pa ọ́ tẹ̀wé ti parọ́ lòmí lẹ́gbà wá káàkiri tó bá ti parọ́ ọ ti kú òní mùsùlùmí ọ kì í ṣe kèfèrí mà ẹgbẹ́ rẹ̀ ọ kì í ṣe mùsùlùmí lẹ́gbẹ̀ẹ́ tó lùmí àtàlá mùsùlùmí wà lá ọ ṣe ṣìnà lá mùsùlùmí wà lá ó bá lùmá lá wà ó wà fi màǹtí latin báyìí nà lè màǹtí latin ó wà láàrin ẹ̀dínkù táwọn sàbẹ̀ ẹ̀rọ bí wọn náà àkídà àti olùkú táwọn ọmọ tẹ́sílà yìí fún àwọn àkídà àwọn tẹ́sílà yìí pé wọ́n ní àárí ọ̀lọ́ ṣùgbọ́n gbàgbé inú àkídà ahlu sunnah kò ló yẹ kí ọ̀lọ́. bákan náà wàlẹ́ ìṣàbẹ̀ wọn olóòdì wàlẹ́ ìṣàbẹ̀ wàlẹ́ wàlẹ́ ìṣàbẹ̀ ṣìbùn tààlà lẹ́mọ̀sàbẹ̀ wàlẹ́ ìṣàbẹ̀ ṣìbùn tààlà lẹ́mọ̀sàbẹ̀ inú àkídà ahlu sunnah kò lọ́wọ́ bá àdékẹ́ ọlá lẹ́sà bí maulud kìí ṣe ọba tàbí wà lẹ́sà bí wálìdí kìí sọba tí ó bì kí lẹ́rí yọ na lámìrí tó lè ara kí lẹ́rí àrùn màálùfà tó bá kú òye àfẹ́ àwọn mùsùlùmí kàtà nígbà àkídà mùsùlùmí wọ́n lápé afẹ́rẹ́ ṣàlàyé àkídà ahlus sunna àti gbogbo tó bá takò àkídà ahlus sunna àfi bí àkójẹ́ Allahu ọba tí ń bẹ asọ́mọdé olùdókòlàdì ìgbàlá ọba ní sọ́wọ́tò lèkìlás kúlù wẹ̀lúwàrú ahẹ́dì aláwọ̀ sọ́mọdé ìtumọ̀ asọ́mọdé ní lẹ́mìíràn wọlé ìwọlẹ́dì wọ́n ti òní tó kékeré bá ti kékeré bá ti bí ma ó ní hájà sọ́mọ bí ọmọ náà ti kékeré ní hájà sí bàbá bàbá ní hájà sí ọmọ rẹ̀ ní orí pé ní orí bóun ò pé ọmọ náà ní hájà sí amọ̀ lọ́wọ́ sọ́mọdé ọba asọ́n kò ní hájà sí kanú àwọn ìlànà tó nínú àkídà ahlu sunna tí nàbídà olódì tí wọ́n rí fún wọn bí ní kí wọ́n lẹ́sàbí mọ́ olódì ọlọ́wọ́n pé iṣẹ́ ní adé wọn lẹ́yìn sàábì wà nìdí kò sọba tí ń bí wọn lẹ́yìn sàábì àwọn òṣèlú ọlọ́wọ́n pé wọn ní ìkàtà lè fi jẹ́ tààlẹ́ mọ́sàdàhù mímọ́ ọlọ́wọ́n ọba tá a fọ̀mọ́kù nù sàkóso. Owó tá a rí ọ̀kan ló ń kẹ́ bọ̀ lù jàrá ìlú hádà wà ìdáná. Bìmísíláàkì máa kò nà àdìfà mùsọ̀rọ̀ rẹ̀. Bá a ti sàlàyé àwọn àkídà tá a sáré sàlàyé yìí, tọ́lá ọba kọ́ àlùkò bá a ti sàmà fún ló kọ́ bí àti pé ara lọ́wọ́ lọ́wọ́ kì í á máa kọ́. Jahami orí èdè, mọ́níwà Jahami alẹ́bí yóò sábìlà Jaham Ibn Safwan. Jahami lè dé kó máa takò táwọn ìkọlóhùn dábọ̀ gáwọn mùsùlùmí kan lórí jàmí torí pé jàmí kan lè jẹ́ ní tí èso jàmí kan lè jẹ́ ní tí ó jẹ́ kókò ní ìta ni àwọn aládé sì tí ó fi rẹ̀ rẹ̀ àkójá àti yọ̀ọ̀dì tí ó fi rẹ̀ tó pé ká àṣàlàyé ṣáájú nǹkan bẹ́ẹ̀ rà kídàkidì. رواه جرير عن قال محمد فقل مثل ما قد قال فيما فتنجح هذا جرير وكان عفا السلف من جرير بن عبد الله المجري àwọn náà gbàdí sí wáfà nàbì sọ wípé so tí ó bá ti wá nílẹ̀ bá nàbì sọ tó sì nílẹ̀ kó ló ń sọ ló yẹ kó dákìdá sọ. bákan náà àwọn àkìdá ìjàrà ní oníbíbíà tó takò ti ahlu sunna bẹ́ẹ̀ sì gbọ́dọ̀ dáa. وقد ينكر الجهمي أيضا يمينه صلى الله عليه وسلم ìṣòro ìlọ ìlọwọ ọwọ́ ẹ̀rọ kílà sí ọwọ́ ọ̀tún àbá ń sì náà ní ọgbọ́ ní ọgbọ́ ẹ̀yẹ gẹ kó wọ́n sàṣẹ̀lẹ̀ fún mi ẹnì kan sọ̀rọ̀ náà ọlọ́run náà ìlọwọ ọ̀tún àbá sì ẹ mọ̀tà ẹ náà oṣù tó mọ́kànlá ló ló lọ́wọ́ sí oṣù tó mọ́kànlá lọ́wọ́ sí. ẹ tẹ̀ bísí oṣù sẹ́yìn ìfọwọ́ sí òyìn ọlọ́run sí lákìsù ní àbí kàmẹ́. ọlọ́run bá lọ́wọ́ bí epo náà ló mọ bó lọ́wọ́ rẹ̀ ṣe rí méjì náà sì lọ́wọ́ rẹ̀ bí méjì náà ti ẹ̀kọ́. ó gbọ́n ọmọ ọlọ́run méjì náà sì ní ọ̀tún ọ̀kìlítà yàrá yìí yẹmi àtọ̀tún àti tí wọ́n fẹ́ pè ní ìdàkejì lábẹ́ ọlọ́nkọ́ yẹmi wọ́n dọ̀jà méjà mẹ́rọ̀ lọ́wọ́ yàtọ̀ lọ́yìn fọ́kọ̀ ìdí ìbára wọ́tò lọ́yìn kìí yàtọ̀ lọ́yìn kìí ni yàtọ̀ lọ́yìn kìí wọ́n ọmọ sọ̀rọ̀ lọ́yìn kìí yàtọ̀ wọ́n jà mí yàtọ̀ agbára nítorí lè bá a lọ dá àìgbàgbọ́ wọ́n ń wà á gbàgbọ́lọ̀ ní ọwọ́ gbọ́wọ́ ọlọ́run kí lẹ́nu á pè jẹ̀mí ọwọ́ ọ̀tọ̀ ayé àti ọmọ ẹlẹ́kùn wá ní tí ó sọ pé àrùbùsì ẹ̀ka lápọ̀. ayẹ̀kọ́ ayẹ̀kọ́ gbà kọ́ ẹ̀kọ́ gbà. Don't fire up at وما قدر الله حق قدره والأمر جميعا قبضته يوم القيامة والسماوات مطويات بيمينه بيمينه ọwọ́ ti ẹjọ́ lè tó ti ọdún tó dáadáa ìwé ọlọ́wọ́ lọ́wọ́ ọ̀tọ̀ gbogbo sẹ́mà lọ́gẹ̀ẹ́jì ọ̀rọ̀ fọwọ́ ṣe ìlú tẹ̀wá nù ṣé o lè lè mọ̀ máa jẹ́ bó lọ́rọ̀ sí kò sí ìmáàdì ìdúpọ̀ gbàgbé ń bọ̀ lọ wọ́n ń jà mí ò ní jà ní ìtàkùn ọlọ́run tó kíjà mi kọ́ làákà ìtì ẹ̀mí fi ń dìfẹ́ǹdì ọlọ́run. ó ti dé lẹ́yìn pé yòókù dàmú làákùrù alẹ́ ànàkùn. pété bá ti rí ẹ̀rí okùn wọn ní ọ̀ṣun náà làákọ̀ọ́kọ́ pé sí làákà yìí làákà yìí tí ò pété tẹ̀lé. wọ́n á lùsùn òṣèlú ọmọkọ́ ní kèrè ń jẹ́ àmì yìí ayédèrè yóò mẹ́rin afẹ́ni jẹ̀rà tún lè ta وكلتا يديه بالفواضل تنفحا وكلتا يديه بالفواضل تنفحا ọwọ́ ọlọ́wọ́ bá méjèèjì sọ̀rọ̀ olè ìdúró ń bùnyàn lẹ́bùn láàárọ̀ lọ́sàn-án lọ́wọ́ àgbà ọba tí ọwọ́ rẹ̀ kò sí kámẹ́rà rẹ̀ ọ̀dáwọn ìyàwó tó ń fi ahọ́n tó ń fi wòye ọwọ́ ọlọ́wọ́ ọ̀kọ́ rẹ̀ tẹ̀lé ìyàwó lò yadullahi maghlulatan ọlọ́run kí ni gullat aydihim bal yadahu mabsuutatan yunfiqu kayfa ṣùgbọ́n ọlọ́run ṣe wà kí ta yá dáhìn bil fawaatili tanfahu ọlọ́run ò tí mọ́lẹ́ mọ́lẹ́ sẹ́lẹ̀ kan gbẹ́tọ́ ọlọ́run tí mọ́lẹ́ mọ́lẹ́ gbogbo ìgbà ọlọ́run tó àtẹ́ tó tẹ̀ lọ́wọ́ àtẹ́tẹ́ tí ò tẹ̀ lọ́wọ́ ọlọ́run kò lẹ́bùn ní gbogbo ìgbà ìgbà kọ́lọ̀ lọ́wọ́ àkídàdà ni àkídà ẹ̀ lọ́sọ̀nà. ilé jàmíà ni ẹ̀kọ́ yorùbá náà wò jàmíà lọ bí ẹni tó fà ìgbà lọ́lẹ̀ àwọn míì náà pé káwọn náà padà wá gbà. kan pé ká máa àwọn àwọn olómi àkàkídà ẹ̀ lọ́sọ̀nà yà sára ẹ̀ wà. òkun yẹn ń sọ̀rọ̀ oníjà gbá òfin yẹn kó lè láyé láti yíyún بلا كيف جل الواحد المتفتح بلا كيف جل الواحد المتفتح nínú àkídà ahlu sunna ni pé ọlọ́run máa ń sọ̀ kalẹ̀ lójoojúmọ́ sókè sánú àkọ́kọ́ tá a gbọ́rí àbàgbọ́rí ẹ̀ gbọ́rí kí gbogbo ojoojúmọ́ ìrọ̀ lọ́wọ́ olóòrùn ọlọ́ba Allah subhanahu wa ta'ala fi sulusi lẹ́yìn àfihàn nígbà tí òun bá ti dá sí ìdá mẹ́ta àgbẹ̀yìn lóru ojoojúmọ́ yìí ọlọ́run máa ń sọ̀kalẹ̀ nàìjíríà làwọn ẹbí èkó dìjà ìlànà ní sísọ̀kalẹ̀ tọ́lọ̀ nìkan lórí ètò fáìlì tó o ṣe rí nínú àkídà ahìlọ́sùn nìyẹn ká nígbàgbọ́ sí ìsọ̀kalẹ̀ yìí wọ́n ní àá ìṣúra bọ́sùn ìṣá àwọn làákàjẹ́ wọ́n fi làákàyè tiẹ̀ fi mẹ́ṣọ̀ bọ́ọ̀lù ìṣírí tí àgbẹ̀dá ti wá kìtà ọ̀ṣọ̀ nàta tó bá ìlọ́lọ́ kẹ́ni tí wá sẹ̀mí tọ́ra ta ọ̀nà bẹ́ẹ̀ náà ni a kò mọ̀ wá dè fún ẹnìkí bẹ́ẹ̀ náà náà kí lè a lè sùn ẹbí ìyẹn ti lè ní jàdá ọlọ́run ọba wa ìjàdá fi kó lílà ìlà tí wọ́n máa sọ̀kalẹ̀ ní gbogbo òru ọjọ́ ayé ibi lákẹ́yìí bóòlù náà sì máa wá ń sọ̀kalẹ̀ ní àtẹnusọ bóòlù náà sì máa ń sọ̀kalẹ̀ ẹni wọ́n ní kí agbẹnusọ ká má ọ̀jẹ́ ọ̀rọ̀ bùkà abẹ́fẹ́ ọlọ́run àwọn wa dé kún ọlọ́run tó wá dé á rí bẹ̀rù sọ. yàtò lọ́rùn fọ́kọ́ ọwọ́ ọlọ́run bẹ̀rù lórí ọwọ́ ọgbọ́n ọlọ́run fún ayé á rí bẹ̀rù sọ. a kì í béèrè nípa àròyé náà tó ti pé àtàké bọ́lá òṣèlú náà ni ó rí lákìláyò sáyẹ́ kéèyàn. a ní ní àbúrò wa ló ṣe ọlọ́run bó sọ̀kalẹ̀ sí gbogbo òru ayé ìlà kẹyì lẹ́yìn máa kó wọn ní sí sọ̀kalẹ̀ jálẹ̀ ní ọ̀rọ̀ àìdè olúmọ̀tà máa kẹfọ́ ọlọ́run náà wọ́n ti gbogbo ẹ̀tùtù kó tó háyà ní. ìlàtọ̀ba kí dúnìyà ọlọ́run sọ̀kalẹ̀ sí sámá ìgbẹ̀yìn ayé yẹmọ́ nínú ọdún fọ́dúnlẹ̀ ni ọlọ́run wa tẹ̀lé fáwọn ẹ̀dá tẹ̀lé ọ̀la rẹ̀ fàtúfùrọ́jù àbúrádù sàmà irú àtúfùtàkù gbogbo lẹ́kọ̀ọ́ sámà ni wọ́n sì nígbà tásìkò tọ́lọ̀ fi ń sọ kalẹ̀ fẹ́ra ẹ̀mí kẹ́yẹ́ máa fún oṣù púpọ̀ máa àdúgbò náà ọba àlejò ọlá tọ́lọ̀ máa fi wá sọ kalẹ̀ ẹ̀ dùdú náà máa ń ṣe dùdú náà ló máa ń ṣe ẹ̀ńdẹ́lẹ̀ máa ń ṣe bí wọ́n sọ kalẹ̀ sókè sẹ́nu ayé lásìkò tààrí láti bí abúlé ìwálé náà tọ́lọ̀ máa ń ṣe nìkan ọlọ́run wá bí wà kúrò alẹ́ àwọn ṣe ká ló fi ọ̀rọ̀ ẹ̀yà kọ́ àwọn àṣírà àwọn wọn mùsùlùmí ní ìṣòro ńlá wà ní ìsìnkọ́ àmàfàyọ́ múnà àṣọ̀rọ̀ wọn mùsùlùmí ní ìṣòro fàyẹ̀rọ̀ wà ní ìsìnkọ́ àmàfàyọ́ múnà àṣọ. lásìkò tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nínú ìṣòro ní kò tó fẹ́ kí n forí ẹ̀sẹ̀ jù lẹ́lẹ́kọ́ wá ọ̀fọ̀wọ́ àsìkò tí ó rí ìforíjì mi tó bá ìdásìkò yìí. wọ́n mú sẹ́wọ́n ní ìfọ̀nù ọ̀yọ́rọ́ sẹ́nìkan ń bẹ tí ń fọ́ dáadáa tí ò fi dáadáa tì. àsìkò special time ni. ọlọ́run máa wá ní tààrẹ ni tí ń fẹ́ dáadáa lọ́dọ̀ ọ̀làwùn wàhálì síkà ta ní fáyìzì fáyòwò náà kàfọ́. sọ́nà àkídà àlùsọ́nà ni pé. الإيمان بنزوله تعالى نزولا أن يليق بجلاله فلو ذلك ولا من سقل من سقلتي أبا بلا بشر تعالى نبدو òru ìgbẹ̀yìn ayé lójú òjú ayé. Nítorí ọ̀rọ̀ àgbà àkàkọ̀ ọmọ lẹ́rú ọ̀rọ̀ bẹ̀rẹ̀ ṣàtìlẹ́sà wọn, àlàkọ̀ ọ̀rọ̀ kọ́ ó mọ́. كذبوهم وقتلوا بما خاب قوم كذبوهم وقتلوا nígbà aṣọ wípé ọlọ́run máa ń ṣọ̀tàrà ní gbogbo ìgbẹ̀yìn ọ̀rọ̀ ayé lásìkò tá a dákọ̀ àti kọ́ ọdẹ àdìsínáró nínú bí ìdá ló gbà wá bóòlù ẹ̀ ṣe mọ̀ aláwọn èèyàn kan ló gbà wá lẹ́nu ànábì àwọn ẹnu ànábi náà yọrọ do ṣáàbì ìfẹ́ wọn èèwọ̀ ni kí ni wọ́n gbàgbé ìfẹ́ kára kálá nígbà wọn. alá fábà kọ̀ọ̀mọ́ kẹ́lẹ́ àbúrò ọkọ̀ bìrì mọ́ alá fábà kọ̀ọ̀mọ́ kẹ́lẹ́ àbúrò ọkọ̀ bìrì. ẹni bá pẹ̀lú àwọn ń tọ̀wọ́ ní ọ̀rọ̀ lóṣù olúwa yóò fẹ́ pẹ̀lú àwọn ń tọ̀wọ́ ní ọkọ̀ sáwọn àmì ìtúgbà ti sọ̀rọ̀ mọ́lẹ́yìn ní àwọn ilé ní àwọn èyí ò ná darí àdéhùn yìí wá nípa kọ́lọ̀ wọn ń sọ̀kalẹ̀ fi kó lè láìlà gbogbo ọjọ́ ayé nígbẹ̀yìn ọ̀rọ̀ gbàyìn tọ́lọ́ sì máa ń ṣèbéèrè lọ́wọ́ àwọn tí ń jẹ́ ìdáná ni pé ẹlẹ́ mọ̀sítẹ́rì fún ọ̀fà ló fà wọ́n ẹlẹ́ mọ̀sítẹ́rì fọwọ́ lọ́sàn án ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òkun iná ọlọ́run náà sì bá ara mọ́ àmọ́ قدنا فالعفنا لا نجحوا وزيراه قدنا فهم عفنا ولا نجحوا لين ذكرتها بس إلى عقيدة أهل السنة في الصحابة ترى عقيدة أهل السنة يقال nípa tíra ọlọ nípa àwọn ìròyìn ọlọ nípa àwọn nǹkan dáadáa fi ròyìn ọlọ. àwọn sàábíà nàbì tó nínú àwọn bídíà tó gbajúmọ̀ láwùjọ tí wọ́n ní bídíà ọ̀bọ̀ fídọ̀ bídà ṣíà àwọn tí ń sọ ìmọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kú àwọn sàábẹ́ ànábì dọ̀rẹ̀ àwọn sàábẹ́ àwọn àwọn afáàmà wọn fi sí tíra àwọn ń gbà yẹn lọ́hùn ìṣàlàyé kídàkídà àti wọn pa wọn. wọ́n kún tí wọ́n bá ṣe béèrè lọ́wọ́ rẹ nípa kíkúrò làwọn èèyàn kálẹ̀ ní ìrẹ̀lẹ́yà ànábì tálọ̀ bẹ́ẹ̀ ní ẹ̀rí ẹ̀rí ìyá sí ní ẹ̀ tìjà ní ẹ̀ tìjà ní lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀lọ́ọ̀ tẹsẹ bàtà rẹ dábà dé sí ọndẹẹdì òtú kanú bó ní asàábẹ ànábìsòrì wọn tiẹ̀ tọba fẹ́ kúkú rẹ tọ ní pàdánù ẹ̀sìn rẹ má bàa wọn wíbẹ o ní ìrẹ̀lẹ̀ nígbà wípé ènìyàn sùn ipò rẹ ju táwọn anábì ọlọrọ lọdọsẹ kọdà àmì ń gbà wípé ipò àwọn nínú àwọn àfáà ìjọ tàwọn ju táwọn anábì ọlọrọ gẹ́gẹ́ bí tí kòrò ẹni wí nínú al-hukumatu al-islamiyya òun ní àwọn àfáà tàwọn wọ́n ní ipò kàkà nábì ọlọ́run rẹ̀ dé àwọn ilé ọ̀rọ̀ kúfù ní tí ò sí ojú bẹ́ gbọ́ wọn ti ẹ má ṣàṣejù lẹ́yìn ànábì wọ́kún wípé khayra wọ́kún inna khayra an-nasi ba'da muhammadin lẹ́yìn muhammad ẹni tí ń jẹ́ ọ̀gá yíyan àwọn ẹni ẹyẹ tó tó tẹ̀lé ànábì ẹ̀lẹ́wọ̀n wazira mínísítà nàbì méjèèjì àkọ́kọ́ tẹnu wọn. Nà àwọn ni lẹ́yìn ànábì Abubakar fúnmá ọmọ akéde sọlá fún mi. Lẹ́yìn àwọn méjèèjì òun fúnmá Usmanu làbújáhù ètò wọn tẹ̀wọ̀n ju Usman. Yàrá sọlá fún mi kìlá fún. Lẹ́yìn kan ní tìfà lóbi Abubakar Siddiq fúnmá ọmọ fàdá olóbi lẹ́yìn ọmọ àti Usman ló kàn àbí mínú mọ́nà rọ̀bà àbí àníyí àmínú mọ́nà rọ̀bà yorùbá. ẹnbẹ́ ní ọgá rí i pé Usman ló kà òun mọ̀ làkúfẹ́rù àlápọ̀. ọmọnà ọmọ yẹn kúrú àlè pé àlẹ́yìn ọmọ rẹ̀ àlùkà. wọn òsánì kan tó wá mẹ́lò ní ìwájú àmì ìlà. kò yẹ kí tẹ́lẹ̀ àlè lọ́lẹ́ kẹta ni àtẹ́lẹ̀ oṣù márùn-ún lẹ́ẹ̀kẹta ni wọ́n mú kọ́ àìwá fíìlì gáàpù gbọ́dọ̀ tó tẹ̀wọ̀n tó ní àkéde àìlèṣọ́ tó ṣe wá tajú àbí eléyìí bẹ́tà àwọn sọ̀rọ̀ ẹgbẹ́ wa ní kéwù àbí kéwù ẹgbẹ́ ìdẹ́lẹ́ ọ̀rọ̀ ọ̀sùdé ọ̀rọ̀ oṣù márùn-ún àlè wọ́n torí kéésì kẹwàá wà nílé kéwù kọ́má wàá sọ wọ́n ẹgbẹ́ ní ọ̀hán àwọn sọ́lá fún ní fìdáàfù lórí wípé tí oṣù márùn-ún lẹ́ẹ̀kẹta ni àbí àlè ní fún Uthman làlùjáhù gbogbo pé wọn ní pẹ̀lẹ́ kẹta ní Uthman wọn bá bẹ ọ̀rọ̀ kọlọ ìdọríyọ ti bá àdọrọ àdíyọ àrí fún kọlọ ìbẹ̀rẹ̀ kọlọ mọ ìjàhọ àdíyọ àrí fún kọlọ ìbẹ̀rẹ̀ kọlọ mọ ìjàhọ. lẹ́gbẹ̀ẹ́ ló tó kẹlẹ́ kẹrin wọn ẹlẹ́ẹ̀kẹrin wọn náà lọ̀gá ẹni tó kù lẹ́yìn wọn. kò yẹn nìyẹn kò sẹ́ni kan bá tù lẹ́yìn oṣù márùn-ún bàárà fún náà ní ẹlẹ́ẹ̀kẹta kò sẹ́ni kan tó wá àti fíìmù ẹlẹ́ẹ̀kẹrin tó àlíyọrọ àlíyífù lọ́kẹ́rì ọ̀rẹ́ dáadáa dáadáa dání ṣe fún ajọ́rẹ̀ dáadáa bí wọ́n kọ́ ìrìnnà ń dáhùn ẹni tó lọ́wọ́ bá fi dáadáa là lẹ́yìn náà mọ̀ wọn àwọn mẹ́rẹ̀ẹ̀rin àtẹ̀mí tó jẹ́ wọn láwọn sàábì ànábì lọ́rọ̀ wọn mọ́tò lọ́rọ̀ ìgbà fi ìmọ̀ wọn. على وجوب فرقع سبنا لتصلح على وجوب فرقع سبنا لتصلح àwọn tá a rí láwọn sábẹ́ ànábì àwọn èèyàn kan tí ò sẹ́lẹ̀ gidi ká tó gbọdọ̀ sí iye méjì nípa ẹni rí aláwọ̀dá rẹ̀ kẹ́lá tẹ́ ojú ọ̀nà tó tẹ́ fún wọn lójú ọ̀nà fẹ̀dáwọ̀s wọ́n wọ̀dọ̀ wọ́n ta ná fún wọn ìjẹ́nà wọn òṣù kò sàì sú ẹ̀fọ́ wọn. lẹ́yìn àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọn nínú níta tó ní ní àkídà àwọn márùn mẹ́fà yòókù tó wọn tó fi dékìní àwọn mẹ́wàá fún ní ìwé àlìjẹ́nà. lẹ́yìn mẹ́rẹ̀ẹ̀rin tó kù ní Hmm? ṣáìdì wọlé lẹ́ẹ̀ka àwọn ní àwọn sàábì ànábì pẹ́pẹ́ àwí àìdẹ́nà láyé ìbéèrè kan ibùdó ibrahim bẹ́ẹ̀ni sọ òtún láṣẹ ní akáàbí ẹ àbí bẹ́ẹ̀ yẹn ṣe akẹ́kọ̀ọ́ yìí lọ yẹ kí lè kó yẹ kí lè jẹ́ nǹkan mẹ́ta àfikún ní bẹ́ẹ̀ lè mọ̀ àwọn sàábì ànábì nípa wọ́n dà ní wọ́n ṣàlùbẹ̀jẹ̀ tá a gbọ́dọ̀ ní dàbí àánú mọ́ wọn ìyẹn sì máa ń fi mímọ̀ wọn sẹ́sọ̀ lọ ìyẹn fi mímọ̀ wọn ṣe lórí àṣẹ ìfàkọ́rọ̀ ẹ̀sìn ní kí àwọn káwọn ìyàwó ẹ̀mí ẹ̀yẹ kí ẹ̀ máa nífẹ̀ẹ́ wọn. sàáyé ìdògbò fèrè náà mẹ́fún àwọn mẹ́fà dọ́kù sàáyé ìdògbò wọn sáájú sáájú táwọn sọ ní ibùdó àbí ìwọ̀ kọ̀ọ̀sì. bákan náà wọ́n mú àwọn òfin tàbí Abdulrahman. وطلحة ابن الزبير وعامر يعني أبو عبيدة عامر ابن طلحة والزبير كان الزبير ابن الأول الممدح يقول له وينير تابد نفت وقل خير قولين في الصحابة كلهم ولا تقطع آنا تعيب وتجرح ولتكن طبعانا تعيد وتجرح gbìyànjú pé kó lè xẹ́ra kọ́rí ṣàǹtọ́dá alọ́rọ̀ fún ṣàhábà tì nípa àwọn sàádé kó lè má yọ̀ǹda sàádé kẹlẹ́ mọ́ wá fẹ́ nu àtẹ́lù ní bá sọ̀rọ̀ sàádé láyé ká tí ò bá mọ̀ á ní àìntàn sí yí ọ̀nà pàrọ̀ pàdé má ó kí ni ń sọ̀rọ̀ sàárà ẹ̀kọ́ kọ́lá kọ́rí fi sọ̀hábà ti kò lè sọ̀rọ̀ dáadáa lórí àwọn sàábé yáyá. Ọlọ́pẹ̀kù tọ́ àná májèlé tí ó fi tọ́ àná fọ̀rọ̀ tí ó da báwọn sàábé rò. Tọ́ ayé bò ọ́ bu sàábé yìí lónìí, ọ̀tá tó wá bò ó Àwòrán Kùránì ọlọ́run ti ṣàlàyé ọlá tí ń bẹ lára àwọn sàádé. Òfin ṣàkóso ààyò وفي الفتح آمنهم في الصحابة تمدح إلى الفتح سورة تمدح هذا ما لو سورة الفتح هذا ما تقولي تيوي أو سعد يقول محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من ربهم ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كتبع أخرج شطأه فآذنه واستظلم فاستوى على سوقه يعجب الزراء ليضرب بينهم الكفار ستلت آية لهم في شرع اليمن سابيا النبي وفي الفتح آية في الشهادة تمدحر وفي الفتح آية في الصحابة تمدحر فقر عقيدة أهل السنة والجماعة وبالقدر المقدور أيكن فإنه دعامة عقد الدين والدين أفلح دعامة عقد الدين والدين أفلح ọpọlọ jẹni tó ní ìgbàgbọ́ sí kádàrá másáyì ìgbàgbọ́ kádàrá tó pé fàyínà ló dè á náà tó ákéde díẹ̀ ní ìpìlẹ̀ pàtàkì foundation ńlá pàtàkì ni ìnímọ̀ ìnígbàgbọ́ pàtàkì ajẹ́ ẹ̀dínú àfihàn bẹ́ẹ̀ ni ẹ̀sìn fẹ́lẹ̀ bá wò ẹ̀dínú àfihàn àwọn kata gbọdọ̀ nígbàgbọ́ ní ẹ̀sìn fún ọ̀wọ́ ọ̀gbọ̀n ìpìlẹ̀ ńlá ńlá kan ni ìnímọ̀ nígbà kádàrá ń bẹ̀ bí àwọn kan kú òrùjọ ní àmì súnà àmì kádàrá ló gbé ọkùnrin gbé dání ẹ̀ kọ́dọ̀ nígbà àyè nígbàgbọ́ àbáṣejù nípa ìnígbàgbọ́ kádàrà olóṣù àwọn kọjá ní àdìjàbò yí àyẹ̀ni bídíà wọn náà gbọdọ̀ ní lọ́kàn náà fi dáhùn sókè. wọlé tó ń kẹrọ ń jẹun lẹ́nà kì í ra àwọn àwọn kàrọ ìmọ̀ ẹ̀dọ̀ kàbọ̀ wọ́n máa yẹ àṣẹ ìfẹ́ kàbọ̀. kání máa ní nípa ká nípa sàárẹ̀ àti tí ó ṣẹlẹ̀ òní kání máa nípa àyẹ̀mọ́ ولكن كلام جهل ما فعلنا قد تقول نكيرا ومنكرا ẹnì kan bẹ ẹ̀dá ọlọ́run ni à nàkírù màláìkà ni ẹ̀ka bẹ à ń pè ní mọ́ńkàrù ọ̀rọ̀ gbọ́dọ̀ takò gbígbẹ́ wọn ọ̀ sì gbọ́dọ̀ takò ìròyìn tí ẹ̀rí gbé wá pa wọn. wọ́n lè ha ń bọ̀ mọ́tà kókó ànábẹ̀ wọn ń wọ àgbàkàtàlọ̀ ọ̀fà nàgbà Muhammad lọ́jọ́ gbẹ̀ngà kìláàmà káàlì ọmọ rẹ̀ lè mú mi ń bẹ̀ ẹni má sì mú mi nù àbàtà ńlá láti nù àbájá ha àbàdà kò ní fíìlì òǹgbẹ́ ìjọba ó ní ilẹ̀ bá nàbẹ̀ mi ẹgbẹ́ wa mi ń gbé ọtí pa nàbẹ̀ wọn sì máa ń yọrọ mi dáadáa wọ́n ti ń tó kẹrọ àti ẹni nígbà gbọ́ pé alhàwọ̀ àti iná ń dé hàwọ̀ ìgbà bá nàbẹ̀ ní àbàtà ọmọ ẹ̀ka. táwọn tó sì rí bí múbẹ̀ ní àlùsùn náà nìkan. Ibi ń bẹ ní ẹ̀gbà wa tó yẹnu Muslim pé àwọn míì tí wọn tẹ̀lé sọ́nà nábì tí rìn lórí ìlànà nábì àwọn tá a wí náà ni wọ́n rò. Àwọn náà ó láǹfààní àtìlẹ́ wọn ń bẹ̀rù àjọ wọn pẹ̀lú. Lọ́wọ́dà yára bí ó mà sí. Àwọn ẹlẹ́ni ìyàwó lè náà. Fọ̀rọ̀kọ́ rẹ̀ nàkàmá àwọn fìkàmá rẹ̀ àṣìkò fún bàtà. Wọ́n náà. kẹ́kẹ́ àwọn eléyìí wọ́n ti yà kúrò lórí ìlànà rẹ lẹ́yìn tó ṣùgbọ́n ẹjọ́ ìbí múnú háìdù ẹ̀ tó kí wọ́n sójú ọ̀nà ànábì dédé. wọ́n ní mizan nínú àkídá ahlu sunna al-iman bil mizan pé òṣùwọ̀n ń bẹ tí wọ́n fi wá sẹ́ èèyàn wò lẹ́kìá. owó tẹ ayé mizan alẹ́bẹ̀ oṣù bá lẹ́bẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rẹ̀ mizan náà. ووضع الميزان بالقسط كذا ونضع الموازين بالقسط المهم الإيمان بالميزان إنه إذا كده أهل الشرع جماعة قالوا بقولي آه، قل تقوى إنك تنصح أنسى نصيحة أخواني وكل يخرج الله العظيم وبفضله من النار أجسادا من الفهم تطرحه nínú àkídà arábìṣú ni pé àwọn kan lọ lóòótọ́ wọ́n ti wọ ọlọ́ lóòótọ́ ọlọ́wọ́ wàá fi dáadáa ọlọ́run àti ọlá ọlọ́run yọ wọ́n kò nù náà àwọn ìwé ìjọba iná ti sọ wá bí irú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà mú wọn jáde ó wà lọ pé wọ́n sí àlá náírà fílífìlì báwọn sì bá àyà bí màlúù odò kan bẹ́lẹ́ bẹ́ àjẹ́nà pé ní náírà àyà kíláwí náírà odò iye ẹni bá ti wọlé ní máa ń bá wọn lọ wẹ̀ ní odò kúlọ̀ tí a lè kúrò náà lẹ́yìn tó tẹ́tẹ́ wájú ẹgbà síbẹ̀ rẹ̀ níwà lọ́wọ́ nínú ọdún so láti jẹ pé ní ó sọ ọ́ déyàn gidi padà so tẹ̀tí káwọn ò tẹ́lẹ̀ ká ọba àwọn ọmọdé yìí ẹni tí ó wà ń bẹ̀ ní ọjọ́ bá mi a ti kọ́kọ́ wọ̀ nínú tó ti bẹ́ẹ̀ ní agbọ́dọ̀ nígbàgbọ́ pé ẹ̀ǹbẹ̀ àkídà bákan náà ẹ̀rọ náà rẹ̀ sí wúrà lọ́wọ́ wọ́n yìí náà àdáda lọ́kàbí ìbí hàkì mọ́ báyìí. a tún gbọdọ̀ nígbà ìgbọ́nà àkídà àhùrùsùn lọ́kọ̀ ká díẹ̀ kíkọ́nù mi lọ́ti díẹ̀ náà àkídà àhùrùsùn náà ká ń ka ìwà bàkà fún wa. a tún gbọdọ̀ nígbà pé kéyà ń bẹ nù sàárè bí gbàdùn sí ń bẹ nù sàárè. ni kọ́ má da dàbàtà. wàlá tó fi wọn àhàlà sọ̀láàtì. má rí ẹni tí ó ti وإن عصوا كل وإن كفروا bẹ́ẹ̀ kó sì kìfìrí lòdì kó ṣe àgbàkìfìrí. mẹ́ta ìṣọ́bí ni ẹni tí ó jẹ́ wípé ó jẹ́ olùjọ kí mo nú mọ́ṣáláṣí pẹ̀lú rẹ ẹ̀rù olùjọ gba rẹ ó wá sẹ́gbẹ̀ lọ́nà kan lọ́nà méjì. wàlẹ́ àtúkù fi wọn alùsùn náà tó ní ní àkídà kí wọ́n ẹlẹ́ àyùká fa àhùnkèwò láti ibi dáńbẹ̀ ní máa lè bẹ̀ sàhìlà àwọn ò ní rí nínú àwọn tá a ń dájú kọ kébùlà kéwù papọ̀ àní ilé kẹfìrí kódà kó sọ̀rọ̀ nígbà tó bá sì gbàgbé lẹ́sẹ̀ lọ afáyé tó kó síbẹ̀ ní tíra wọlé tó kẹfì wọn. alásọ̀ láti wà nínú àṣọ kódà kásẹ̀lọ̀ ìfàkúlùmù mú yà á sí wàhùlà àbúṣe yà sí fàáfẹ́ràn fàkúlùmù mú yà sí wàhùlà àbúṣe yà kẹ́nìkan ọdún fẹ́ wá ṣe lo òfin àwa ìjòfò ọ̀pàrọ̀ àǹtàkàfẹ́ ọjàlè àǹtàkàfẹ́ o bá wọn dédé àǹtàkàfẹ́ ọmọ ọbúyà rẹ àǹtàkàfẹ́ mélòó wá kù ahlu sunna la yukafiruna bil ma'asi wala kana kabiratan wọn ni wọn ní fẹsẹ̀ sọ yẹn ní kẹfẹ́ nígbà kẹsẹ̀ náà jẹsẹ̀ náà la tó kẹ́ra pé yóò ní fàkúlò wọn wọn lé àwọn sí wọn àbúrò àwọn sí wọn sọ fún فكلهم يعصي ربنا مصيرا gbogbo wa là á jọ sẹlẹm Ọlọ́run sì lóun fún ìjì wa wọn látàtọ kí ló bá yẹ lọkọwárí iná wo mọkànlọ lèmọ yẹ hàwá wọn lọdún di ìwáyà fún tàṣà mọkànlọ lèmọ yẹ hàwá wọn di ìwáyà fún tàṣà. mákẹ́ni tí ó ní àkídà àwọn kọ̀wárí kí ni àkídà àwọn kọ̀wárí náà gbogbo wọn nípa ìrọ̀lẹ̀ kọ̀wọ́ jù mí inú àkílẹ̀ kọ̀wọ́ jù mí náà àkídà tí ó gbajúmọ̀ tí kọ̀wọ́ jù mí pọ̀ èyí tí ó jẹ́ páwọn náà ni wọ́n dá ní láàrẹ nìkan tó dájú ẹ̀ ní òní wípé takfirul muslimin èyí tí ó gbẹ́ tó bá jáde lórí ní khawarij jù ṣùgbọ́n ní tí ó bá ti jáde lórí látara kó ti kà fáwọn ọ̀tọ̀ wọn gẹ́gẹ́ ní kàwáríjì tó ò ní pèlè tí kàwáríjì fi jáde àwọn kàwáríjì lásìkò tí wọ́n kọ́kọ́ jáde wọ́n jáde lásìkò ìwọ́n máa lè nàbẹ̀ tọ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ tọ́lá àlè wọ́n kà fáwọn ìwọ́n máa lè wọ́n kà fáwọn ọkọ̀ sàábẹ́ tí ń bẹ̀ pẹ̀lú ìwọ́n máa wọ́n kà fáwọn àwọn sàábẹ́ pẹ̀lú ń jẹ́ àgẹ́sẹ̀ ìwọ́n máa lè ń bẹ lára àwọn kàwáríjì tó tí wọ́n láwọn ọ̀gá asùlù wọn ni pé ẹnàhún ìkàfèrò ẹ̀lẹ́ mùsùlùmí wọn pípẹ́ lẹ́yìn tó sọ pé ọ̀la tó fi wọn ẹ̀lẹ́ sọ̀rọ̀ àti kí máa rí ẹni tẹ́ ẹ̀jọ́ ń kéwọ́n sí kẹfẹ́ wá mú máa rí ráàlì fọ̀ráàlì lájọ bí yẹ pé àwọn tí wọ́n sábà ṣe bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ ìkàfèrò ẹ̀lẹ́ mùsùlùmí wọn ò rí mùsùlùmí tó ikú sálọ̀ ikú ṣe bí ọmọdé máa ń nírú ìròyìn àwọn kàwáríjì nínú àwọn ọkọọlù ẹni bá nírú ìròyìn kàwáríjì especially tí ó ń jẹ́ kí gbogbo mùsùlùmí ní sọ́dí gèdè ọkọọlù lè máa ń yàrá àwọn yóò gbé ìrọ̀lẹ́ fòdè hàn ọkọọlù lè máa ń yàrá àwọn yóò bí ìrọ̀lẹ́ fòdè hàn. nígbà nírú ọ̀rọ̀ yìí yóò sọ ń tàn di ẹni tí ó lọ bára rẹ̀ náà pamọ́ yóò bára rẹ kiri nínú ọ̀pá òun yóò padà wá aṣọ ń tọ̀ lẹ́nu yẹ̀yẹ́ ìṣesí ẹni bá tẹ̀lé wá yóò sábà bí jù yẹn. pọ̀látàkùn ìrò tí yá báwọn kàwárí gbèsè máa ń jẹ́ pé tíyàn bá ti sẹ̀wọ́n sọ̀rọ̀ di àwọn kan náà ń bẹ ìdàkejì náà jẹ́ báwọn kàwárí gbogbo ẹsẹ̀ kankan ò lè àfẹ́tì ìmọ̀ rẹ̀ tán ò bá lè ṣìnà ìmọ̀ lè wọ àti jìbìrì bákan náà ò bá pààyàn lábẹ́ ìmọ̀ lè jọ ìlọ́wọ́ à ń pa àwọn ìrìnàjò lọ́wọ́ kù jíà àwọn àwọn fàwárìjù wọ́n sọ ẹ̀wọ̀ ìdúgbẹ̀ àwọn ìjọba o ọ̀dọ̀ àwọn fàwárìjù ẹni ẹ̀sẹ̀ máa kó bá ìmọ̀ pẹ̀lú ẹni ẹ̀sẹ̀ káàsọ̀ ìkàbáyé ní kó bá ìmọ̀ láti ní àkópa náà ó rí kíni ẹ̀sẹ̀ yẹn kọ́ ti kó bá ìmọ̀ ni ọ̀dọ̀ àwọn ọmọdé jíà náà ẹni ẹ̀sẹ̀ ọ̀dọ̀ ìkó bá nǹkan méjì kọ́ tọ̀lọ̀fà nàkídí ni wọ́n eléyìí ṣàṣejù ń bí àwọn olùkọ́ sí mi bá a sì gbọdọ̀ jẹ́ kàwáàdì tó ti gbogbo ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ṣẹ̀ṣẹ̀ ló máa ná wọ́n bá torí yìí wá gà àwùsàwárí ju wọlé wẹsẹ̀ ní ẹsẹ̀ wò. àwọn pírọ́blẹ̀mù sábà máa ń ṣẹlẹ̀ àwọn àwárí àwọn aláṣejù ni wọ́n sábà gbé lọ́wọ́ àwọn oúnjẹ akọ́ àwọn aláṣejù ni nítorí pé à ń kó aṣọ agidi sílẹ̀ náà kọ́ àfihàn àgbẹ̀sẹ̀ lásán ẹ̀sẹ̀ ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ kàfàrà bí lò táà bá kàfàrà ẹ̀bẹ̀ ní káwọn lè tàn sí òdà kìrìsì òun ti àwọn kan tó kó màkà àdékà báyọ̀ kò wá ní fẹ́ rí ẹ̀ṣẹ̀ láti ní ìgbẹ́ kẹtí ní ó àfẹ́ tì í mánà àwọn amúgúdí à ní slogan kan kí ni slogan wọn láyà dókòwò máa màá sí yàtọ̀ kàmẹ́lá yàtọ̀ dókòwò máa lè

kókó bá kí kíṣe ẹ̀bú kó bá kíni kókó bá lè má ni. Ìwọ́n tó ń ṣe ẹ̀sẹ̀ wọn náà ẹni bú ni àkàtúwọ́ kẹsẹ̀ bú kíni ẹni bú ni ọ. Àwọn tó wọ́n sọ àwọn tó wá wọ́n sì wá ní kíni. Àwọn mọ̀tẹ́sílà àwọn mọ̀tẹ́sílà tí wọ́n pè ní kékeré tó kù jù. Kí làwọn fi dín? Wọ́n ní ọ̀tí pa ọ̀tí pa wọ́ lẹ́sà mọ́sílẹ̀ wà lẹ́sà káàbọ̀ fi máa ń zàfẹ́ mẹ́ná àìlè máa ń láyé nìkan náà. Ó wà ní wọ́n dá so nàtíjà àwọn kàwáàlì àti mọ̀tẹ́sílà kọ́ wọn papọ̀ dáwọn àwọn jí àwọn ẹni bọ̀dọ̀ ní ọ̀rọ̀ àsùnà àbájẹ́ mùsùlùmí náírà rẹ̀ ẹ̀ lè wọ̀ náà ṣẹ́ ní ẹ̀ṣẹ̀ wá sí wọ̀ alimuhim àti iman ìwọ̀n yìí ló kọ́ náà gbọ̀n kọ́lá lẹ́yìnlá ìlàlá àwọn àdìsí àwọn àkúrò tó wọn nǹkan náà á kàkàlà mi láyọ̀ ẹ̀ làwọn yìí wọn kó máa kó ti yóò nìkan kẹ́lẹ̀ bá máa ṣẹlẹ̀ wọn so mẹ́lẹ̀ gbígbà ọ̀dẹ́jẹ̀ wọlátàkùn múrùjì ìyá ńlá ọ̀rọ̀ bá ń gbé jù nìyí má jẹ́ múrùjì rẹ̀ tí ń fẹ̀sì ṣeré aláìnàmà múrùjì yòókè dì nìyá musa ọ̀rọ̀ aláìnàmà múrùjì yòókè dì nìyá musa ọ̀rọ̀. tó ẹni tí máa ń já múrùjì àìtẹ́bìrì ẹni tí máa ń já múrùjì à ẹsẹ̀ ni ẹ̀sìn níbi ṣeré olùfẹ̀sẹ̀rẹ́ ni múrùjì àwọn mọ́sàn-án àìdí múrùjì àti eléyìí tó náà ti Apa yang àkídà ilé. bákan náà afáàní wọ́pẹ́ ìnàmà ìmáàlù ọ̀rọ̀ wà níyàtọ̀ وفعل على قول النبي ala وفعل على قول النبي مصرح ala tí ẹnìkan ní gbàgbọ́ pé ìmáàlì ó kó níta ń sọ sínú ó kó ta ní àdéhùn kan rẹ̀ sínú ó kó ta ń ìmánì tá a sọ yìí wọ́n yẹn kó so tọ̀wọ́rọ́ ní ìmọ̀ àásìn rẹ̀ àrọ̀jà bìtọ̀ àti ìyá mi wàfíwàsì ní ọjà bìtọ̀ àti ìyá mi wàfíwàsì ní ọjà. ìmánì yẹn kọ́ ó lè jẹ́ tí ó ka ó sì jẹ́ tí yóò wálẹ̀ tí màá mú ìmánì ga ní ìṣẹ̀lẹ̀ tí màá mú ìmánì wálẹ̀ kọ́ ìṣẹ̀lẹ̀. wọ́n lé àtàkùn mi kọ̀ ọ̀dẹ́ àǹkàrà ọ̀rọ̀ àbò ìjáàlì ọ̀kọ́ ọ̀lẹ́wò fún ẹni gbìyànjú gbó tí bá ń jẹ́ àfa àkàsọ pé lágbára sọ pé tí ò sọ́nà ọlọ́run tí ó bá kẹ tí ò sọ́nà òṣìṣẹ́ ọlọ́run tí ó sọ ọ́ dẹ̀ gbé yòó kalẹ̀ kò sẹ́yìn kankan náà wẹ̀ ní àfọwọ́rọ̀ àfọwọ́ ti ṣe ọ̀dà àǹkà àárọ̀ ọ̀dùnjálì fi lágbádá sọ tàmọ̀dó sọ gbélé e má sọ ọ́ dẹ̀sìn. فقول رسول الله أولى وأشرح فقول رسول الله أولى tí ń jẹ́ níta gbọdọ̀ dúnmá onítẹ́bálà nìyàbí sọ tá nìyàbí ṣe ọ̀là àgbèrè máa fẹ́ ni tó bá yẹ kó tó náà wí ó bá níta nìyàbí sọ ọ̀là tẹ̀. ọlọ́tẹ̀kùn mi kọ́ mi fàdáyò òbí bí yìí nìyẹn ọlọ́tẹ̀kùn mi kọ́ mi tà láhà òbí bí yìí nìyẹn. abáni má kọ ẹjọ́ sáré gba àwọn yẹn ká fẹ́ sí mọ́sẹ̀rí fàtàtì àrùn fi ẹ̀hìn ẹ̀hìn àdìsí wọn tẹ̀ kó dà fún ọwọ́ ọ̀nà ọ̀fẹ́nu ọ̀fẹ́nu rẹ̀ bàjẹ́ ọ̀rọ̀ muslim ọ̀bàjẹ́ alimami ahmed ọ̀bà àwọn ilé ìlà àwọn tí wọ́n gbà nísà ìnáàbì dákọ̀dọ̀ fún wa àwọn tí wọ́n sílẹ̀ kó ọ̀pọ̀lọpọ̀ wọn fẹ̀sùn sí i tí káwọn ẹni orí àwọn ẹni ànáàmì àṣàbí rọ̀ṣùlù lọ́rọ̀ tàbí àwọn àwọn ni wọ́n fi ń ṣe ìtànfẹ́nu aráàlú lórí àbíkọ́ńtọ̀ fẹ̀sùn sí i tó àwọn ẹni báwọn ẹni ọlọ́run lò tó lábẹ́ àdéhùn máa ń àádáyé pẹ̀lú ìyá fagod alan turu belharu nígbà tí jẹ́ pé àwọn ẹni ọlọ́run ní bájà ọlọ́run bàjẹ́. lẹ́yìn lè fọwọ́ parí ilé orin rẹ̀ yí pé ìdá máa tẹ̀kọ̀ dáadáa yá sọ̀rọ̀ ìrànlọ́hìn ṣàǹtà àrà khairin tàbí tòun àtọ́sílẹ̀ ṣọ́rọ̀ ṣàǹtà àrà khairin tàbí ìwà àtúnṣe Tọ́lá ọ̀rẹ́ mi olùgbọ́ mi, ọ̀rọ̀ tá a sọ bó ṣe sókè ìta kàmọ́nà tíra yìí. Tẹ̀lá àwọn àmì tí ń bẹ nínú tíra mi tó sì bí má gbọdọ̀ bí tí ń bẹ ń bẹ̀rẹ̀ àdáyé ṣùgbọ́n àwọn. Àyẹ̀wò tó ní àṣìṣe mu. Kò sí tíra kan tó lè kó gbogbo àkíyà àdáyé ṣùgbọ́n ìjọ sáyẹn lẹ̀. Kò wá lẹ́nu ìkàló dẹ́mu tó lè ṣe yọ. Bùkọ́lì òkú ogun ti ń jà kiri àdáyé ṣùgbọ́n ìjọ sáyẹn Gbogbo tí bá ń bẹ́ẹ̀ tí máa ń bẹ́ẹ̀ ń bomi tó sún ẹ̀kọ́ ọ̀m. tọ́ni lọ́wọ́ fi sọ́ọ̀sọ̀ pé lè yí nìkan ṣùgbọ́n tó bá láǹfààní àti gbé e sọ́kà ìdí mbẹ́ ń bí papọ̀ máwọn àmì tí àwọn tíra àmì tó ń rẹ̀ ń tó ń rẹ̀ pé ànábì ní a ní lọ́kà. ìlànà àti àpàdé dára náà wá sọ àṣùnà mi fàǹtà tàbí ìtòwò àtọ́sílẹ̀ fún fàǹtà aláhùn àbí jòhóra nínú àkídà tiẹ̀ tájú tá a kàyé ọ̀rọ̀ tí ìní problem nínú tó tá a kàyé bí wọn náà ṣe ní lọ́kàn lásán ọ̀lẹ̀ fẹ́nu sókè àyẹn bẹ́ẹ̀ lórí dáadáa ọ̀nà wa sàdọ̀ ọ̀rọ̀ kí ẹsẹ̀ kẹ́ yẹ kó lórí dáadáa àwọn nǹkan mi ti ń bẹ́ẹ̀ gómìnà bá àwọn ti ń bẹ́ẹ̀ bí àwọn ìpìlẹ̀ ìṣòro àkídà àlùsùn ìṣòro àbílẹ̀ àwọn ìpìlẹ̀ àwọn mi lè máa bẹ́ẹ̀ ń gbòòrò jẹ́ fòrò báwo lè ta àwọn bí àtàwọn àmì àwọn ọ̀ṣunlu àkídà ahàlù sunna báwo lè kẹtọ́ láwọn àkídà yìí lára òòlì ní igi òòlì ní igi mbẹ lórí lára kò yẹ nísìnyí wọ́n gbà fún àyẹ̀tọ́ wákà wọ́n rí pé àkídà yẹn bẹ̀rẹ̀ àti lọ́ọ̀lù sún wáyé òòlì rẹ̀ kí ọ̀mbẹ lórí dáadáa ọ̀rẹ́ nìkan àti mbẹ lórí lórí àti ọ̀fẹ́ nìkan kó lọ lórí ọ̀hún ìgbà rẹ̀ ń bẹ̀rẹ̀ dáadáa ìdáná àti ọ̀pọ̀ àti àti dáadáa. يصلح لأبنيه فأنت على خير تبيت وتصبح فأنت على خير تبيت وتصبح سواء كده يقول عبد الحائية لبلا أبي داود أن تكون الإمام عبد الله بن أبي داود سليمان عشر سنين ثاني أما يوم يوم two thirty لين يجوا للشيخ صلى الله عليه وسلم وسكن three one six لين يجرى eighty five years old eighty five years ni wọ́n lò wọ́n wá já fara gbà fọ́pọ̀lọpọ̀ àwọn afárádé sí náà dákú nínú wọn lékè wọn ni ibẹ̀ bá tẹ̀lé ọkọ̀ nínú wọn lékè wọn ni ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bàbá wọn kọ́ náà àgbà afá ẹ̀sìn tó ní bàbá wọn náà so à ń gbẹ̀lẹ̀ ha iye tó ibùn Abi Dawud. ó dàbí ìkọlù ha sórí kọ́ọ̀lù náà sí èyí tí ìyẹ kó ló jọ ìrìnàlẹ́ àbí mo ti yẹ. tẹ̀wọ́n lábàá náà ti ha sórí lápẹ̀jú ẹ̀ ọ̀lù máa ṣe kalẹ̀. Lápẹ̀tẹ̀ wá mú ogun tí mẹ́nu ha ayé àtá olùsíkà báyìí afáwọn ọdún àbìdá olùdó ṣùgbọ́n náà lè ṣùgbọ́n rẹ̀. Ìzámà àtàkọ́tà dáhùn ẹ̀yà sọ ìhàbì fàǹtà aláfáyé tàbí tó yàtọ̀ sódò fàǹtà aláfáyé tàbí ìtọ́kù tó tí ìwé ọkùnrin wọn lọ So, sallallahu alaihi wa sallam, Muhammad wa alihi wa sahbihi سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك inú